fún mẹ́ta tó sixty years ó ṣe wàṣà o kò kì í ṣe kékeré ó ṣe kéré ní ó ṣe kéré ní ní báyìí àní mọ́jọ́ olókùn àti ẹ̀dẹ̀ mọ́sẹ̀ nítorí pé àgbo tí à ń lò yìí sì òdàbí ti gbàgbá òdàbí ti gbàgbá sáńgò yìí máa ń sáré wọ́n máa ń sáré. máa dúró dé ìgbà tó dáa ní òní sì tó dúró dé ó máa ní báyìí láàrin wákàtí méjì láàrin wákàtí méjì gbogbo ètò tá a bá fẹ́ ṣe wọ́n ní gbogbo ìtàwọn àti òun la máa ṣe tí kálukú máa lọ ọ̀nà nítorí pé ìlú dáa ìlú dùn ìlú dáa kò ní bàjẹ́ bẹ́ẹ̀ nígbà kan wá ọ̀rẹ́ àṣẹ àwa ní ìlọlé fún lọ́wọ́ àní lọ lọ́rùn lílọ lílọ bá ìrìnkiri kankan àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ kankan ẹ̀ farabalẹ̀ ọ̀yá bàbá. a fi àsìkò ẹ̀rọ kan kíláì gbogbo àwọn ènìyàn lálá tó wà níbí a fi àsìkò yìí a fi òyìnbó ńlá àti ọ̀là fún gbogbo àwọn tó wà níbí àwọn ọ̀gá lọ́gàá lọ́gàá nínú iṣẹ́ ìtàgé.

olórí káfàtà olórí ni nílé olórí ni lóko olórí ni lájò ọlọ́run fi ṣe aṣíwájú aṣíwájú tí mi ò dúró ẹ̀ alága alahaji aladeni karo bàbá wa adéwálé ẹlẹ́sọ̀ ẹlẹ́sọ̀ báà ní ilé o báà ní o ẹ̀kú ẹni àdúrà ìwé àdúrà oyè national president national president olórí gbogbo ọjà àbàtà olórí àdàbí president ìrọ̀ àti sọ pé olórí ni lẹ́gbẹ́ olórí ni lọ́kọ̀ bí bàbá mi tó fi ní kúrẹ́ ní òkú. lẹ́nu oṣù gbàdúrà fún ẹni wọ́n lọ wọ́ ẹ máa gé ti eighty ẹ máa gé ti hundred ẹ máa pẹ́pẹ́pẹ́pẹ́ níbi ìbànújẹ́ ló lé ayé yín lẹ́yìn tá a bá pé ọ̀ọ́ gbàgbà.